رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقكم روما أتركات لكم ونبو محمد صلى الله عليه وآله وسلم أبي الله سبحانه وتعالى مش لا شيء àdékún àgbọ́yé ẹ̀sùn fún ẹ̀sùn fún ọ ní àárọ̀ yìí àlàyé a fẹ́ ṣe fúnra wa àlàyé tí ó jẹ́ àwọn kan tó jẹ́ nǹkan tí ó jẹ́ ẹnẹgẹ́ àwọn kan tí ó dangerous èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n kó sínú ní aláìfọ́ra wọ́n fọ́ra wọn pé káwọn ṣe ẹ̀sẹ̀ tí ó léwu púpọ̀ ọmọ ẹ̀yìn àríjà tó bàdẹ̀ ìsìlẹ̀ ọmọ ẹ̀yìn kéèyàn sẹ́ríkò nínú Islam ilé là ń pè ní àríjà ọgbẹ́ bá pè ní àríjà tìlọ́gà ọmọ ẹ̀yìn al-khuruj an ash-shay' gúrí kò níbi nǹkan kí èèyàn jáde kó nínú ẹ̀ bí èèyàn ṣe máa wọ inú ìsìlámù ṣàhádà la ilaha illallah muhammadu rasulullah bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ilẹ̀kùn sílẹ̀ tí èèyàn lè gbà jáde kó nínú ẹ̀sìn islam eléyìí tá à ń pè ní àrídà ìgbà míì bẹ àwọn ètò hàn ń bẹ tó kálukú mímọ̀ pé pẹ̀lú tó kálukú ti wí tàbí pẹ̀lú tẹni ti wí ẹni tó jáde kó nínú ẹ̀sìn islam ìgbàmí sí ń bẹ ní lẹ́pẹ́ tí ó sọ̀yà di kèfèrí ìta mọ̀sọ́rí ìjà yóò jẹ́ tí àwọn èèyàn nílá kọ̀ọ̀kan sí ẹ̀ lẹ́pẹ́ ìlú náà sọ́pẹ́ ẹ fílẹ̀ sọ́pẹ́ ní ọ̀tí ti ẹ̀ ní tó jẹ́ pé nǹkan yìí ni rídà ní nǹkan tó sọ̀yà di kèfèrí so àwọn kan irú discussions báyìí tó ṣe pàtàkì èèyàn fi lè sọ ahọ́n ẹ̀ àti ara ẹ̀ àti ẹ̀mí èèyàn kó níbi tó lè sọ ìyàn dìkẹ̀ pẹ̀rí tí yóò sì máa wọ sọ mùsùlùmí sọ́run tó sì jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ọba kẹfìrí léèyàn ọlọ́run máa ṣe wá ní ẹni tí iṣẹ́ rẹ̀ ó ti bàjẹ́ látàáyé ọgbọ́gbọ́ sọ́jọ́ ọlọ́run ọba tó ṣe pàtàkì ìṣèlú tí àlè tó fẹ́ ṣàlàyé òun náà àwọn tó jọ máa orí حتيها ومنهجه ونعلم أنه ليس بين العبد وبين أن يكون مؤمنا حتى يصير كافرا إلا أن يجحد شيئا مما أنزل الله تعالى أو يزيد في كلام الله أو ينقص أو ينكر شيئا مما قال مما قال الله أو شيئا مما تكلم به رسول الله فاتق الله رحمك الله وانظر لنفسك وإياك والغلو في الدين فإنه ليس من طريق الحق بشيء ونعلم أن كل أنه ليس بين العبد وبين أن يكون مؤمنا حتى يصير كافرا ipe thin line tó ń bẹ láàrin pé èèyàn jẹ́ mùsùlùmí àti pé èèyàn a gbọ́dọ̀ gbà pé ó ti di kèfèrí kò sí nǹkan kan tí ó sọ mùsùlùmí di kèfèrí illa an yajhada shay'an mimma anzala Allah àfi kó jiyàn nǹkan kan nínú nǹkan bá sọ kalẹ̀ reason kan ni nínú reason tó máa ń sọ ẹni tó jẹ́ mùsùlùmí di kèfèrí al-juhud bá sọ kalẹ̀ nínú al-Qur'an kéèyàn jiyàn àwọn yẹ̀sí ìdàfí kàláàmì ńlá tàbí kí yẹn ṣe àlékún ọ̀rọ̀ ọlọ́run wa àwọn yẹn kò sọ tàbí kí yẹn ṣe àdínkù rẹ̀ sọ̀rọ̀ pé àzíyádà tó fi kàláàmì ńlá ọdẹ́rẹ́sìn kejì kí yẹn fi nǹkan kún kí yẹn fi kún ọ̀rọ̀ ọlọ́run wa tàbí kí yẹn dín ọ̀rọ̀ ọlọ́run wa kù àwọn yẹn kẹrọ ṣe àmì máa qala Allahu tàbí nǹkan tí ọlọ́run bá sọ kó má lọ́rùn أو شيئا مما تكلم به رسول الله صلى الله عليه وسلم تابين كتا نينو أنتي عن أبو محمد صلى الله عليه وسلم تسمع إنت أنا بسوي كما تنا لون كي أما لايكنا ريدا نيه إشكي كريسي ولون وبا إني كان ونفتك الله رحمك الله ونقايا ولون وبا طلعوا كيو وانظر لنفسك وإياك والغلو في الدين فإنه ليس في طريق الحق في شيء وانظر لنفسك قل إيوا مسلمي إيوا نالوي كما هو مكتوما شيء أتنكتوما الصوت كما بقوا صوتي ونداء تودي كفري كما يقول نيرو مكتوما نداء توصل كفري ونوإياك والغلو في الدين wá sọ́ra fún ìkọjá nínú ẹ̀sìn fa inna laysa fi tariqil haqqi shay pé ìkọjá àlà kò ní nǹkan kan bá ṣe pẹ̀lú ọ̀nà òdodo tó bí àpé tó bá yẹ pé ọ̀nà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìlànà súnà tànàbọ̀ Muhammad kí sì ní ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ẹgbẹ́ nínú àlùfíkẹ́ olè síláàmì táwọn onímọ̀ tí wọ́n bá ń to tí wọ́n bá ń to tíra lọ tí wọ́n bá dáadé àwọn pè ní kìtàbù al-hudud kìtàbù al-hudud àwọn chapters tó ń sọ̀rọ̀ nípa hudud àwọn ìjìyà tí Ọlọ́run bá subhanahu wa ta'ala gbé kalẹ̀ tàbí tí sharia islam gbé kalẹ̀ fún àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan mẹ́fẹ̀lẹ́ ìjìyà tí islam gbé kalẹ̀ fún ọkùnrin àtobìnrin tí wọ́n bá ṣe zina lẹ́yìn tó jẹ́ pé wọn ò tí ì lọ́kọ tàbí níyàwó òun náà ní ká nà wọ́n ní ẹ̀dọ̀ ọgọ́rùn-ún fàjìlídò kulla wahidin minhuma ní àtàjáljà àzáníyàtọ̀ àzáníyàtọ̀ oníṣìnà obìnrin àtọkùnrin ẹ̀nà ọlẹ́gbọ̀gbọ̀n tó bá kí wọ́n ti lọ́kọ àbí wọ́n ti níyàwó ní tí Islam gbé kalẹ̀ ní jíyà òun náà ni kánúlẹ̀ wọn lóko tí wọ́n fi kú jẹ́bọ̀ sọ́wọ́n àdé sẹ́ndẹ̀lẹ́ ní Mas'ud radiyallahu anhu nínú sọ́yìn Bukhari wa Tirmidhi wa Ibn Majah wa Abu Dawud anabinilá yahillu damu mri'in muslim yashhadu an la ilaha illallah وأن محمدا رسول الله إلا بإحدى ثلاث ẹni tó bá jọ ọlọ́run bá gbọ́ ó gbà pé ó ti ṣe ọlọ́run bá lànàbí kò lẹ́tọ̀ọ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó já sí pípa àfi tó bá ṣẹ̀sí kan nínú nǹkan mẹ́ta yìí àkọ́kọ́ tàn nàbìdá kan lẹ́bi àfẹ́yìnbó zani obìnrin tó ti lọ́kọ tàbí ọkùnrin tó ti níyàwó tó tún wá lọ́ọ́ ṣe zina ìdájọ́ rẹ̀ yọ jà òun náà wọ́n lẹ̀ lóko tó ń kú eré láti ní hajj zina almosal hajj zina fún ẹni tó ti lọ́kọ tó ti níyàwó àtẹni tó jẹ́ pé kò tí ì ní ọkọ kò tí níyàwó ẹ̀dọ̀ ọgọ́rùn-ún fáwọn tí ó ti máa rí rí sísọ ló pa fáwọn tó ti máa rí rí kódà kó jẹ́ pé marriage yẹn kó jẹ́ pé ọjọ́ kan ni obìnrin yẹn lò lọ́ọ̀dẹ ọkọ ẹ̀ tí marriage yẹn fi work tàbí tọkọ yẹn fi kú tó bá fi jẹ́ akdun sahih tó bá fi jẹ́ akdun tó fẹsẹ̀ nílẹ̀ ìdájọ́ rẹ̀ náà ni pé irú obìnrin yẹn kódà kó jẹ́ lẹ́yìn fifty years tó ti lọ́kọ àkọ́kọ́ tó ti ṣe nìkan èyí tó bá ṣẹ̀rẹ̀ àwọn lọ́ba ṣe zina haduhu arọ́jù haduhu arọ́jù ìdájọ́ rẹ̀ náà nìkan wọ́n lè lọ́pàá sọ̀rọ̀ rẹ̀ náà ìkànnì lábẹ́ẹ̀bẹ̀ òun náà ni hadu sẹ́rẹ̀kọ ẹni tó jalè tí n tó gbé bá ti pé ní sọ́ọ̀bù hukmu alqati ìdájọ́ rẹ̀ ni pé a gé ọwọ́ ẹni ara alquran lélẹ́yìn náà wasariqu wasariqatu faqta'u aydiyahuma ọlọ́ni olè lọ́kùnrin àti lóbìnrin ẹ gé ọwọ́ àwọn méjèèjì ṣùgbọ́n bó láti gé ọwọ́ wọn níbi wrist láti gé torí pé àlìyẹ́d indal itlaq tí wọ́n bá sọ pé ọwọ́ nínú èdè lọ́wọ́ níta àgbàlérò pẹ̀lú ẹ̀ kódà nínú èdè yorùbá náà níta máa ń gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ní láti bí ọmọ wọn báyìí ní tí gbàlérò ní tó báyìí pé gbàlérò jù bẹ́ẹ̀ lọ wọ́n wá ṣe àfikún lọ́lọ́ba sọ pé fàksílù àìdíyẹkún wá àìdíyẹkún ilal marafiq so tó bá yẹ kó jù bẹ́ẹ̀ lọ yòtà á dà bí ilà wọ́n jẹ́ kó yẹ yí pé kí ní extend ju bí táwọn sọ yẹn lọ pé ẹgé ọwọ́ olè ní tá àgbọ̀ yí pẹ̀lú ọwọ́ bẹ̀ òun náà ni ààgé mínẹ́lì kó láti bí ọ̀rọ̀ wọ́ tó bá kó yóò jù bẹ́ẹ̀ lọ ní ọlọ́ọ̀bọ̀ bá fi ìlà ibi tá àgé sí gbítà gèlè láfihàn bó ṣe wà nínú èdè kẹ́nìkan fẹ́ gbìyàn lọ́wọ́ nísìn kó wá gé láti bí láti bí ègùn bàbá ẹ̀ ẹni ẹ ti kọjá làwọn ṣàríà tí wọ́n bá ní kẹ́nìkan lọ gé olè lọ́wọ́ tó bá fi gé láti bí inú ṣàríà Islam yóò san díyà yóò san owó ìpalára fún olè yẹn láti bí ọrùn ọwọ́ báyìí débi ìgbọ̀n apá báyìí ẹni tó gé ó tún san díyà lọ́tọ̀ so fúlápò lórí hudud yóò tún bọ́ síbi hukmu ahkamu al-jinayat tàbá tàbá dásùtà tàbá dọ́gbé síra wa tàbá kọjá àlà lórí ìwà ara wa tó wá ní báṣe pẹ̀lú oríkèríkè ara ẹnu ṣẹlẹ̀ àsìlámù ẹni fún olè lẹ kò mé nìkan kéyìn ẹwà kan kó ní ẹmọ ìbínú o bọ́lọ̀ sí kádàrá nù rárá o yóò san fáyìn ni eléyìí abẹ́ hudud làwọn eléyìí bọ́ sí abẹ́ hudud wọn sí nínú ẹ̀ òun náà ni hukmul hiraba hiraba ni highway robbery àwọn ń bọ́ sójú ọ̀nà tán lọ ń dáná eléyìí náà onídàájọ́ nínú ẹ̀sọ̀sọ̀ tó jẹ́ ìdájọ́ tó lè èyí tí wọ́n bá commit ní atrocities bó bá ṣe tó bẹ́ẹ̀ náà nìdájọ́ wọn ṣe lè tó tẹ̀bá òdodo tíra ẹ̀sìn lábẹ́ kìtàbù lẹ́hùdòdì yìí ní tí wọ́n fi parí ni kìtàbù rí dà àbí báàbù rí dà báàbù ẹni tó bá sọ pé òun sí Islam tó sì má kéèyàn fi Islam lẹ̀ àwọn onímọ̀ sọ pé ní táàpẹ́ ni àrídẹ̀tú òun náà ni òun náà ni àròjọ́ anìlì ìsìláàmì tọ́wàn àròjọ́ anìlì ìsìláàmì tọ́wàn òun náà ni kéèyàn sọ pé ìsìláàmù òun mọ́ wílélè wọn fọ́sẹ̀ ẹnu ṣẹlẹ̀ ìsìláàmù ó ní ìdájọ́ ìdájọ́ rẹ̀ náà ni alìkọ́tì ìdájọ́ rẹ̀ náà ni kápá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú àdísì abdullahi bin abbas radiyallahu anhu arábìnrin man badala dinahu faqtuluhu ẹni tó bá sọ pé òun ò sí islam mọ́ tó bá chèjì ẹ̀sìn rẹ̀ ẹ̀pá àdísì fún bukhari inú riwaya mi wọ́n ni mu'adh ibn jabal radiyallahu ta'ala anhu ó dọ́dọ̀ abu musa al-ash'ari radiyallahu anhuma ó wá rí ọkùnrin kan lọ́dọ̀ Abu Musa ọkùnrin wo lè tẹ́ dìmọ́lẹ̀ yìí ó ní hadha rajulun aslama ọkùnrin ti gba islam thumma tahawwada lọ́ba ló ń tún di yahudi ó bá di júù padà wọ́n ní Mu'adh ibn Jabal radiyallahu anhu wọ́n sọ fún Abu ó ní la ajlis hatta aqtula mi ò jókòó mi ní fìkàlẹ̀ sí títí tí màá fi parákùnrin nítorí pé àníwà Muhammad sallallahu alaihi wasallam sọ́gbẹ́ máa ń bá dẹ̀lẹ̀ dínà ó fàtúrò ẹni tó bá ti lóhun òsìn islamu mọ́ ẹ̀pá so hukmu riddati alqati ìdájọ́ rídà ní pé ẹni tó bá fi sọ fún òsìn islamu àwọn pa ní islam now hadithi abdullahi bin Mas'ud radiyallahu anhu tá a sọ lẹ́ẹ̀kan náà tánàbí sọ pé la yahillu damu mri'in muslim يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله إلا بإحدى ثلاث أنا بنتي لما جاء مسلمي ولتو kí wọ́n pa àti tó bá sẹ̀sẹ̀ òfin mẹ́ta tàbí kan nínú òfin mẹ́ta yìí anábì ní afẹ́yìnbó záyẹni ẹni tó ti lọ́kọ tàbí tó ti níyàwó yóò jẹun ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ wọ́n sọ ló kópa bákan náà anábì ní wàtáàrí kò lè dín ní ẹni tí ó fẹ̀sìn rẹ̀ lẹ̀ àtàríkù lè dèrè ẹni tó jẹ́ pé ìsìláàmù ní í ṣe tẹ́lẹ̀ tó lọ ṣe máa nínú òfin ṣàríà hadu al-qatl ìdájọ́ ẹ̀ ní kí wọ́n pa al-mufariqu jama'a al-mufariqu jama'a ẹni tó fi àwùjọ àwọn mùsùlùmí kalẹ̀ tó jẹ́ pé ó lòun lọ mọ́ṣáláṣí má chọ́ọ̀chì lòun mọ̀ lọ irú ẹni bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa àwọn kan máa ń tú ìtúkùtù àwọn sọ pé alimọ̀fáàrẹ̀ kò lè jàmá tó wá ń kọ́ sí confusion láàrin àwùjọ Islam kìí ṣe kófì Islam lẹ̀ lásán ó tún wá ń da àwùjọ mùsùlùmí rú tí ò bá ti da àwùjọ mùsùlùmí rú wọ́n lè kọ̀ọ̀lẹ̀ kápá ìtúkùtù ni torí pé náà wá gbé fárọkọ̀ ó yàtọ̀ sí fárọkọ̀ ẹni tó lè túrọ̀ ẹ̀ náà ní irú mùdírù markaz irú àwọn tó lè túrọ̀ ẹ̀ yẹn tí ò mọ̀ yàtọ̀ láàrin kọ́tàlà àti kọ́tàlà tóbi tó wá gbé lọ́wọ́ yóò fárikù abẹ́ẹ̀kọ́ fárọkọ̀ ni pé wọ́n yapa wọ́n fìra wọn lẹ̀ fárọkọ̀ ó ní pé ó fọ ó pin ó pin ó pin ká lọ́lọ́wọ́ bá sọ pé innal ladhina fárọkù dinahum wa kanu shi'a innal ladhina fárọkù dinahum lọ́lọ́wọ́ bá sọ pé fárọkù innal ladhina fárọkù dinahum àwọn tó jẹ́ pé ẹ̀sìn wọn wọ́n pin yẹlẹyẹlẹ wọ́n ṣe báṣubàṣu ìtumọ̀ farọ́tàn ni ẹ lọ́wọ́ wa sọ pé àwọn ṣayatín nígbà tán bá káwọn èèyàn ní dán wọ́n yàtọ̀ àlàmúnà mìhùnmá mẹ́yù fàrẹ̀kúnà bí i bẹ́yìnà lùmárùí wàzáwòjì èyí tí wọ́n fi sí òpinya òpinya ní fárọkọ̀ òpin nǹkan sí méjì ṣùgbọ́n fárọkọ̀ ní tiẹ̀ ìtumọ̀ rẹ̀ òun náà ni pé ó fi bẹ̀ẹ́ lẹ̀ lọ síbòmíì lànà fi sọ́nà sọ pé máa ń fárọ̀ kọ́ rúhàl jásàd ẹni tí ẹ̀mí rẹ̀ bá fi ara rẹ̀ lẹ̀ tó sì jẹ gbèsè tí ó san àlìjánà ti dẹ̀wọ̀ fún ànábì sọ pé máa ń fárọ̀ kọ́ torí pé tó bá sọ pé máa ń fárọ̀ kọ́ rúhàl jásàd kí ló túmọ̀ sí ẹni tẹ́mí àti ara rẹ̀ bá kọyìn síra wọn kò ní nítumọ̀ ṣùgbọ́n máa ń fa àrọ́kọ̀ rúhàl jásàdá ẹni tí ara rẹ̀ tẹ́mi bá separate kún bẹ́ẹ̀ separation ni fárọkàn disunity àbíkí lápẹ́ ó ní fárọkàn ìyapa ó pín wọn lẹ́kùnkúnpín so fárọkàn lè jẹ́ positive àbẹ́ẹ̀kọ́ so either tẹ́nìkan bá tún pé àtàrí olùdíníhì alìmọ̀fàárẹ̀kú lè lè jàmáà tẹ̀síìrì tárìkù lè dín nínú ẹ̀ ẹni tó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ tí ò bá yé yín ẹni tó jẹ́ pé ó yẹra fáwọn jàmáà mùsùlùmí kò bá wọn sin lọ́wọ́ bá wọn nígbà tó ń sọ yẹn kì í ṣe pé gbà tó da islam tó fi islam múlẹ̀ tán ó tún wá ń disturb islam wọn wulẹ̀ bí ìyàlá yẹ̀ ẹ̀dá kó máa disturb ẹ̀ nílùú islam là ń sọ ìfá mẹ́tàlá rẹ̀ wọn bí dáa so even àríjà nínú ìdájọ́ ẹ̀sìn bó ṣe ní environment tiwa yìí nísìnyí ẹ pé àwọn kan yìí a máa sọ àwọn kan nínú tírà ni na'udhu billahi min dhalik àìmọyémọyé mo ti sọ̀rọ̀ ẹ rí wọ́n ní kìí ṣètàn àròsọ bá wọ́n ní sísítà kan àbá rẹ̀ ṣe ìyàwó kejì kìíní yẹn wá dùn gan ó wá lọ bá àfa kan ládùúgbò wà lè yáàbò ìlà nígbà tó lọ bá àfa wá ní àfa alágbádó ní èyí ìyẹn jẹ́ tí wọ́n bá wọn dá sọ̀rọ̀ wọn dẹ́ẹ̀dẹ́ pé abúṣe nǹkan tó dùn ìyàwó kejì tán fẹ́ yìí ó dùn ún púpọ̀ òun ló sì ṣe tí ó dàbí kí lẹ́ ṣe pẹ̀lú àyín tó wọ́n ṣe náà ni pé nígbà tó jẹ́ pé àbú náà ti tábù náà ti lẹ́ẹ̀sìpírẹ́ǹsì obìnrin míì àfikọ́kùnrin ní náà lẹ́spẹ̀rẹ́nsì tó lẹ́mí ìtẹ̀wọ́n náà lè balẹ̀ wọ́n láfàdà bẹ̀rẹ̀ sí wà sí àbájá náà máa kọ́lọ́ sáànù wọ́n àbá àbúlú bá bẹ̀rẹ̀ wà sí ẹmọ bìnrin wọn ṣe kìíní kan ẹbẹ̀rọ ọlọ́wọ́n bá kìíní kan wọ́n ní sísà yẹn lọ́wọ́ gbà ó mú yẹn lọ́wọ́ gbà títí títí ó dàṣẹ́ rí John àbí kìíní kan tó ń bẹ́ntàn gbọ̀ngàn ló máa ṣe gbogbo ẹ̀yìn aládùúgbò lójó tì í wọ́n ní títí àsámà tó wọ́n mọ́ ọ̀pọ̀lọ àfáà náà àfáà náà sọ pé àkọ́pù dọ̀rọ̀rìn ìdáburú bá pé méjì kámú lẹ́sà ẹ̀bọ̀ ni àfáà aládùúgbò náà bá ṣe wọ́n bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ pẹ̀lú ara àwọn ti balẹ̀ rẹ̀ kò sí wàhálà kankan mọ́ ẹ kódà ẹ lè gbọ́jà wallahi alazim òsáàbù àtúnṣọ fún mi wọ́n ní ọkọ ìyàwó ló wá pe àwọn pé ẹ mọ̀ gbọ́ àdánwò kan máa ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ pé ó mú máa sọ pé broda lágbájá ládùúgbò òun mọ̀ tẹ́ra ńlẹ̀ fún wa ah, náà àwọn obìnrin láì mọ̀ ṣe tán ní ìyẹn ojú ọ̀dọ̀ tẹ́lẹ̀ ok òun náà ní ẹ bá sọ̀rọ̀ ó jọ bí àlàyé ti ọkọ̀ pé ẹ dákun ọ̀sán ló ń sọ ha ah, mo ti mọ̀ náà ní kí wọ́n tó pè ní bẹ́ẹ̀ náà ní kí ló ṣẹlẹ̀ ọ̀sán àbúsí tó dùn òun náà sì sùn tó dùn àwọn náà bóun bá kó sọ fún wọn bí tí wọn ò ṣe kámítà ní tòun náà kámítà kí ni but òun fẹ́ jẹ́ kán mọ̀ pé kíní yẹn dùn òun ètò tó lòun ṣe bẹ́ẹ̀ gbogbo tó bá jẹ mọ́ ní condition túbá nísìnyí ẹ sọ fún òun ó lọ túbá ní tó náà bẹ̀ kán mọ̀ náà nìyẹn sẹ̀mínísì tẹ́lẹ̀ mọ̀ pé wá jẹ́lẹ̀ ṣẹ̀rẹ́ à àwọn méjèèjì bo náà wà báwọn lára láti sin báyìí àti sin wọn àtàfà tó pítì àtẹ̀tí ẹ pítì wàlíyàbò bèlà so ìdáni ẹgbẹ́ òdó àwọn nǹkan wọ̀nyí ìdájọ́ ẹ̀ nínú ìdájọ́ àwùjọ ẹ̀sìn Islam the fact pé ní Nàìjíríà táwa wà àìní ṣáwókà àlágbára láti implement àwọn nǹkan ẹ̀ kò ní ká mọ̀ sọ bó ṣe rí nínú Islam kò dẹ̀ ní ká mọ̀ dìfẹ́ǹdì bó ṣe yẹ kó rí nínú Islam kọ́lọ́n kó bá ní kẹ́ ilẹ̀ Saudi Arabia ẹjọ́ akẹ́kẹ́ Saudi ó bàjẹ́ ọ̀tọ̀ ọlọ́run bá lẹ́nu yẹn lórí pé ìlú kan tuntun tó kù lórílẹ̀-èdè ayé nìyẹn tí wọ́n ti ń lò ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kọ̀rọ̀ àti ní gbangba àlú tó yẹ pé wọn wà selective nípa anything tó ní bá ṣe pẹ̀lú ṣẹ̀ríà ẹlòmíràn ni ẹ̀bọ́n ṣe ń jọba bẹ̀ ńkọ́ wọn wà selective náà pa tó pé inú tànàbí sọ pé inú ọ̀nà tànàbí náà mọ̀ ìgbàjọba ìkan náà wọn ní Saudi àmì ní khilafatu nubuwati thalathuna ama ànábì ní pé ànábì ọlọ́wọ́ bá ń lọ wọ́n wá ń yan àlééfà rẹ̀ thirty years náà ní kẹ́ẹ̀bí expect yẹn thirty years yẹn parí níjọ́ tá a lè rọ́dọ̀ láàrin òkú àwọn ìbílẹ̀ ìgbà yẹn tó mọ ya kúnnù mọ̀lúkà ní tí ó sẹ́kù náà ni àwọn wọn máa jọba anábì ní fayakso àwọn ọba yóò wà pọ̀ púpọ̀ rẹpẹtẹ so idan anábì tó rẹkọmẹ́ndì kìláfà iná ló rẹkọmẹ́ndì pé ọba alápàdà máa jẹ so nínú pé yàn mọ́dù nínú ẹ̀sìn ni kò sọ pé ọba àìgbà ọba ní nínú pé èèyàn yóò lódò ni nínú pé èèyàn kíní nínú pé èèyàn yà olódò ẹlẹ́kẹ̀ẹ́dì ni pé alukuran gan ṣe alukuran gan o approve ìjọba ni kuran gan support ọba so pé ẹnìkan ó jọba ó jẹ kíní kan kódà wà ní kuran níbẹ̀ tọ́lút kí lóò àmọ́ bí wọ́n sọ fún wa inna Allaha qad ba'atha lakum tọ́lùt àmẹ́lìkà tọ́lùt ọlọ́run ọba ti ṣe lọ́ba yín kì í sọ̀rọ̀ àléfà so ọba náà wọlé ní Islam kẹ́ni wọ́n sọ pé Sultan Sokoto ẹ̀gbìn kan sí àwọn alòṣòrọ́ ló yàn ní rárá gbogbo ẹ̀kọ́ lálùṣòrọ́ máa yàn tí ò bá ti sí ṣúrọ́ kí ni ó kù yóò kọ́ bá ní ìdílé tí náà tí bàbá tẹ náà bá jọba tí wọ́n bá fi lọ́ọ́ tí ò bá ti lẹ́bọ ìwọ náà jẹ́ ó dáa jọba kò sí sẹ́gbọ́ jọba kò sí wàhálà kan bẹ̀ tí ò bá ti sẹ́gbọ́ ń bẹ̀ barista bẹ́ bá rọ́bà lọ́rin jẹ́jẹ́ ọmọ ọ̀dọ̀ sẹ́wọ́n pé ẹni ọmọ ọ̀dọ̀ sẹ́wọ́n pé ẹ̀rin ti ṣúra kankan rárá torí pé àwọn nǹkan rádáadáa bẹ́ẹ̀ làwọn bí òfin máa da ẹ̀sìn ru àwọn nǹkan yìí dẹ̀ ní àtàrà ìmọ̀ kan ènìyàn ó ti máa ń ṣẹlẹ̀ fàrídà tún ní bá sọ rídà nínú nǹkan tó tóbi ẹni ó náà ni kéèyàn kò nínú Islam lẹ́yìn àti àti jáde the fact pé àwọn ò lè rí yẹn implement nínú wa a gbọ́dọ̀ defend a gbọ́dọ̀ kọ́ nípa ẹ̀ tí ó dà tó bá ń ṣẹlẹ̀ á fẹ́ mọ̀ pé ah, ìdájọ́ ọlọ́run bá sì ní lórí àwọn ṣùgbọ́n àníṣà ó kà ìlú Islam tábàdẹ̀ ti ń implement ẹ̀ á lè appreciate rẹ̀ so eléyìí nìyí tí a bá sọ fún wa so sheikh wa ń ṣàlàyé nípa àwọn tí wọ́n ń fa torí dàtí máa ń ṣẹlẹ̀ nínú àfáàrò rí dà òun náà ni pé àrídà tó mọ̀bítọ̀ tún lè jẹ̀mí ilẹ̀ àmàlẹ̀ tí a bá ṣe rí dà máa ń ba gbogbo ṣe jẹ́ ni tí a bá ṣe Allah subhanahu wa ta'ala sọ fún ẹnu suratul Baqara nípa àwọn kèfèrí àti ìwà tí wọ́n mọ̀ sọ ọlọ́wà ni wala yazaluna yuqatilunakum ọlọ́wà ni wọ́n ní yé máa gbógun tì yín hatta yaruddukum an dinikum in istata'u tó lẹ́bí tán bá láǹfààní pé kẹ́ẹ̀ṣẹ̀rí dá kẹ́ẹ̀ jáde kúrò nínú ẹ̀sìn yín tán bá ní wé wọn wọn yíyé máa fìtínà yín tẹ́fẹ̀ padà sí sí wọn. Allah subhanahu wa ta'ala sọ pé wa man yartadid minkum an dinihi fayamut wa huwa kafirun wa ulaika habitat a'maluhum fid dunya wal akhirah wa ulaika ashabun nari hum fiha ìdájọ́ rí dànù ọlọ́ni wa man yartadid minkum an dinihi ẹni wá bí ìlànà ti Islam lẹ̀ fayamut ó wá kú lérí ẹ̀ wa torí ikú tó kú yẹn church ni wọ́n gbé lọ tí wọ́n ti lọ ṣe ìsìn ìdágbére fún àwọn olóògbé ó ní àwọn ni wọ́n wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí ní Sulaiman ah, ní okùn ẹ̀ lọ́nà school náà ló ti change ọ̀rọ̀ ni wọ̀wọ̀ káàfẹ́ tó bá fi kú lórí òkèkèrè fọ̀wùláìka habitat àmàlò fi dúnìyà wà láàfẹ́rọ̀ irú àwọn ẹni báyìí iṣẹ́ láyé àti lọ́run wa ulaika ashabun nar hum fiha khalidun asàrò ẹlẹ́kejì ni àrídẹ̀tú muhbitatun lil a'mal nísìnyí tí a bá jẹ́ mùsùlùmí fún 50 years ìjọ tó bá ní no controversy Jesus is the Lord gbogbo 50 years rẹ̀ ẹ̀ wíṣì wọn jọ ọ̀rọ̀ ọlọ́wà sọ fún nípa àwọn anábì ọlọ́run nígbà tó lọ́ọ́ bá ròyìn iṣẹ́ tí wọ́n ṣe tán ọlọ́run ni walaw ashraku làhábìtò ànihùn màkánù ya'malu tán bá lọ ọ̀sẹ̀ bọ lọ́jọ́ kan báyìí gbogbo tí wọ́n ṣe yẹn ní ó padà bàjẹ́ àrídàtú kí n máa bàṣẹ jẹ bákan náà àrídàtú tó dìbò ìkòló òdì fi nà rídà máa fa kéèyàn bọ́ sínú ọ̀nà tí ò ní jáde mọ́ afárò ìlé bákan náà nínú al-ahkamu dunyawiya nínú ìdájọ́ táyé ẹni a bá ti sọ pé ó fẹ̀sìn lẹ̀ implication ni ẹ̀ òun ni yí pé tó bá yẹ kó bá níyàwó ńlé tó jẹ́ mùsùlùmí tó fárọ̀ ọkùnbẹ̀ ìnáwó yóò fárọ̀ ọkùnbẹ̀ ìnáwó ma ọkọ tọkọ bá ṣe rí dà ìyàwó ló dèwọ̀ fún ó túmọ̀ sí pé automatic separation ni ó wà láàrin nísìnyí ọkùnrin kan àti ìyàwó kan ti jọ wà fún bíi ten years àwọn á ní à ah, ọlọ́mọ ṣàánú wa ọkọ rẹ̀ mà ti ń lọ chọ́ọ̀chì ọkọ rẹ̀ ń lọ chọ́ọ̀chì ó ti ṣe rí dà òun èyí dọ́gbọ́n lọ chọ́ọ̀chì èèwọ̀ ni fóbìnrin mùsùlùmí yẹn kí lọ ọkùnrin yẹn tún gorí ẹ̀ so automatically àwọn méjèèjì separate ni wọ́n kà fóbìnrin yẹn ní pé ọyá bẹ̀rẹ̀ ìdá rẹ̀ bẹ̀rẹ̀ ìdá rẹ̀ láàrin ìdá yẹn pé bíbà tí ọkọ ẹ ti kọ́ lẹ̀ láàrin ìdá yẹn nìyí tọkọ rẹ bá padà jẹ́ mùsùlùmí tó bá padà ronúkúwàdà tó di mùsùlùmí yóò fẹ́ yàwó ẹ̀ padà olóyàwó ẹ̀ ṣùgbọ́n láàrin ìgbà yẹn tó bá obìnrin yẹn bá parí ìdá kódà kó ṣe lẹ́yìn ọjọ́ kan kọkùnrin yẹn wá ronúkúwàdà padà pé òun ti di mùsùlùmí nísìn kò ní lọ ìyàwó èèyàn ò lè lọ ọ̀dọ̀ ẹ̀ àbí tó bá ṣe ákùdùn nìkan àlùtù so idan nínú ìdájọ́ táyé nìyẹn nínú ìdájọ́ táyé náà ni pé tó bá ṣeré dá irú ẹni báyìí ni kò láǹfààní pé kí wọ́n ó kírun sí la kò ní láǹfààní kan wẹ̀ bákan náà kò ní ní àǹfààní pé kí wọ́n ó sin síbi tí wọ́n sin àwọn mùsùlùmí sí àwọn tó ní bá ṣe dà nìyẹn bákan náà irú ẹni yẹn ni láàyò rọ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í sẹ́ńtì náà lè jọ tó bá ṣeré dá fún tọ́pá náà bí pé la المسلم الكافر ولا الكافر المسلم wala al-kafiru al-muslim mùsùlùmí ò lè jogún kèfèrí kèfèrí náà lè jogún mùsùlùmí eléyìí ni ìdájọ́ rí dáa àwọn onímọ̀ máa ń ṣàlàyé pé àwọn ọ̀nà tí yẹn máa ń gbà ṣeré da ọ̀nà bíi mẹ́ta ni àrínú wọn tí wọ́n sọ pé ni ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn mẹ́rẹ̀ẹ̀rin àṣẹ́kù Fawzan wọ́n ní aláwọ̀lì ọ̀nà àkọ́kọ́ kọ́ọ̀lù kẹ́lùmẹ̀tì kò ọ̀nà ní kí yíò sọ gbólóhùn kèfèrí ìdàkọ́lá kẹ́lùmẹ̀tì kò fọ́ tí yàn bá wí gbólóhùn kèfèrí gẹ́rọ mọ́kọ̀ yàpọ̀ tí kì sí pé wọ́n fọ́ sí èèyàn sọ èèyàn òdì kèfèrí mẹ́fàlá kẹ́lùmẹ̀tì kò ọ̀nà ní pé kí yàn pẹ́ Jésù lọ́mọ àbẹ́ẹ̀kọ́ kẹ́límọ́tò ní kófò òun náà ní kéèyàn pọ̀ náà ọba ní bàbá bàbá gọ́ọ̀dọ̀ adájọ́ o kẹ́límọ́tò ní kófò àwọn mùsùlùmí náà sì wí nǹkan yẹn tàbí kéèyàn pọ̀ náà bàbá lókè ada kẹ́límọ́tò ní kófò eléyìí qala ta'ala ọlọ́ọ̀bọ̀ sọ̀hánà àtàlà sọ fún wa inú al-Qur'an nípa àwọn mọ̀nàfikún ni ọlọ́mọ ni wàlá kọ̀dẹ̀ kọlu kẹ́límọ̀tà lẹ́kọ́fù àwọn mọ̀nàfikún yìí wọ́n sọ gbólóhùn kúfùrù wọ́n sọ gbólóhùn eléyìí àwọn onímọ̀ ń pè ní àrídẹ́tú bẹ̀lẹ̀kọ́wẹ̀ gbólóhùn téèyàn sọ èèyàn lè máa jẹ́ mùsùlùmí èèyàn lè máa kírun kó máa gbàwẹ̀ kó dẹ̀ ṣe rí dáa bìmádà bẹ̀lẹ̀kọ́wẹ̀ wàlá kọ̀dẹ̀ kọlu kẹ́límọ̀tà lẹ́kọ́fù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ṣáájú náà wọ́n ti gbígbó lóun kèfèrí wa kafaru ba'da islam jazawu nìyẹn nígbà tán fi gbígbó lóun kèfèrí yìí lẹ́yìn ìgbà tán kọ̀ǹfàn pọ́n ajẹ́ mùsùlùmí wọ́n ti di kèfèrí lásọ pé àwọn olóòrùn bá ń báwé àwọn mùnàfíkún tó bí tó bá gbáwọn kèfèrí àsìlí ni ọlọ́ọ̀bọ̀n sọ pé wà kafaru ba'da islam wọ́n ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ṣùgbọ́n gbólóhùn tí wọ́n wí òsànwàdì kèfèrí irú eléyìí ó pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá bí kí ọlọ́ọ̀njọ́ ni wọ́n pẹ́ dájọ́ ọlọ́ọ̀njọ́ ni wọ́n pẹ́ dájọ́ ọlọ́ọ̀n ti sìn kíákíá ni ìdáyìn àdá kẹlmọ̀tọ̀ kọ̀ torí eléyìí ìfìbátù ọlọ́nkà ti wà ní ìsìn rán agbólóhùn yìí ó pọ̀ lẹ́nu àwọn èèyàn ló ń jẹ́ pé bóòlù òsìn jẹ́ pé tawhid náà lákòókò máa sọ sọdún náà ok ìyẹn mọ̀mọ̀ sáyìlú bí 50 ó ti mọ masala 50 bọ́ àwọn gbólóhùn yìí nísìn tó ń wí nísìn ó ti bá gbó masala 50 jẹ tí ẹ̀ máa but àwọn ìlú míì wọ́n máa ń wò pé ìjókòó tí ìbá ti ṣe ìjókòó fẹ́kọ̀ọ́ pé kán máa fọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ìjókòó yẹn á ìjókòó yẹn ò lọ títí abáwọn mi nǹkan bẹ gẹ́gẹ́ ọ̀rọ̀ àná sùn sábà máa rí fásitì ó ní nẹ́kùn لتعملون أعمالا يدق في أعينكم من الشعر قلنا نعدها على عهد رسول الله من الموبقات ẹ̀yin máa ń wí àwọn nǹkan míì ẹ máa ń ṣe àwọn nǹkan míì nígbà míì lẹ́gbẹ́ ẹ kìí kà sí tó jẹ́ pé lẹ́yìn ànábì nìyẹn tó bá wí àwọn gbà pé ẹni yẹn ti kó sínú pàmò àìmọyẹmọye lẹ́ni tó dà ní tó jẹ́ olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba nígbà tó jẹ́ pé kò sí ìnáyà tó wà táàmà kò sí àkólé kan tó tó nípa àlámọ̀rí àkídà yóò wù gbólóhùn ní yóò sì máa tún kọsẹ̀ nínú gbólóhùn tó báwa máa ń rí fáṣẹ lẹ́yìn bí yàn ṣe rí kó jẹ́ ni ọlọ́run ọba tó kó sin ọlọ́run ọba tó ó gbọ́dọ̀ sí bàbá wa lágbájá ọlọ́wà lékún àánú ẹ̀ lórí wọn ó lè sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ló ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa àwọn tó bá ní zọ́nù sí pé ẹni ọlọ́run bá ní wọn ó lè jẹ́ afárá àwọn ẹ̀mọ́ sí mistake tó bá ti ẹ̀dọ̀rọ̀ afá wọn afá wa lágbádá ọlọ́mọ sábà lékún àánú ẹ̀ lórí wọn kí ló fún ọ ní impression kó wà nínú àánú kan tẹ́lẹ̀ ọlọ́ba ni kẹ́ wọn làáwí ọlọ́ba ni kẹ́ wọn lálùsùnú òwe ó lè ní kó lékún àánú ẹ̀ àwọn sábẹ́lú lè sàn yẹn fún tó gbọ́ ọlọ́ba ní tí yóò sì máa tọ̀sẹ̀ ń bẹ̀ àdúrà tó fẹ́ ṣe àdúrà tó ṣe nísìn àdúrà òdó ni àdúrà nínú wọn kàn kàn sọ ẹ̀ so ìdán àrídọ́tò bẹ̀lẹ̀kọ́wẹ̀ èyàn lè sọ̀rọ̀ kí èyàn jáde kó nínú Islam ka àyẹ́lẹ̀ ọwà gẹ́rẹ̀ Allah bí kí èyàn pè nǹkan ní ìtò yàtọ̀ sí ọ̀rọ̀ wọn bá bó ṣe kọ́mọ̀ pẹ̀lú àwọn súnfí yastaghiithu bi ghayri Allahi fima la yaqdiru alayhi illa Allah min al-amwati wa ghayriha tàbí kí a máa wá àbájáde nínú àdánwò tí a kó sí pẹ̀lú àwọn ẹ̀dá míì nínú àwọn tó ti kú ní tó jẹ́ pé ẹni tí ẹnìkan kò lè kápá àti ṣe nǹkan àfọlọ́wọ́ wa kí a máa béèrè lọ́wọ́ ẹ̀dá wàgéèrè mú oníyàkùfọ̀rọ̀ bìdáàlì lè anáwó dáa ọ̀rẹ́ ọ̀gbọ́n ọmọ ìwé gbogbo àwọn ilé àrídàtù bẹ̀rẹ̀ kọ́ nìyẹn àwọn yàtà kẹlẹ̀ bí kẹlẹ́ẹ̀mì fi ìsòkòríyàtùn bèdè tàbí kí ìhun sọ̀rọ̀ kan fẹ́ pé fi ìsòkòríyàtùn bèdè pé ìfi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ó wà ń bẹ̀ àwọn bẹ̀rẹ̀ kìtàbí ìfi alkùránù ẹ̀sìn awo sunna tàbí gbàtí yẹn mọ́ kí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam qala ta'ala ọ̀nà ọlọ́ba sọ pé wala in sa'altahum la yaqulun innama kunna nakhudhu wa nal'ab ọlọ́ni àwọn mùnàfíkì tí wọ́n sọ̀rọ̀ tí ó da tẹ́ bá bí wọn innama kunna nakhudhu wa nal'ab a kàn ń fọ̀rọ̀ jẹ́ wọn ni àwa ni kul abillah وآياته ورسوله كنتم تستهزئون ọlọ́run wà nípa sọ fún wa pé ṣé ọlọ́run ọba ni àbí àwọn àyà rẹ̀ tó sọ̀kalẹ̀ nínú alukóránù kẹrin àbójíṣẹ́ rẹ̀ ń ní ẹ̀rín wọn gba ẹnu yín láta àtẹ́rẹ́rọ ọ̀kọ̀dẹ̀ kàfọ́ọ̀tún bá rẹ̀ ń ẹ mọ̀ wùlẹ̀ mú àwùjáre wá ẹ ti di kẹfẹ́ lẹ́yìn ìgbà tẹ́jẹ́ mọ̀ nìyẹn tán ó túmọ̀ sí pé ìgbà míì tí wọn bá wí gbólóhùn míì láwàdà gan-an èyàn ṣe kí ni èyàn lè di kèfèrí wọn ni yastazi bi sunnati kí a máa fi súnà anẹ́bísọ́lá àṣálàm kó máa fi ṣàwádà aw bil qur'an tàbí kó máa fi alquran ṣàwádà yakfur walau kana maziha rẹ̀ níbẹ̀ di kèfèrí kódà kó jẹ́ pàwádà ní ṣe lam yakun mukraha tí kìí ṣe kí wọ́n fọ́ọ̀sì ẹ̀ tí kìí ṣe kí ṣe kí wọ́n fọ́ọ̀sì ẹ̀ tábìlì ní ìsinmi naturally àwọn obìnrin ni wọn láìkì àyà masinawa sọlẹ́sọ̀wá rọ̀bà ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní kílẹ̀ bẹ́ẹ̀ ṣe sí tẹ̀lé ẹ fọ́ sara náà láwọn ọmọ káyà pé fáńkì ọmọ tó balakum minan nisa masina káwọn ọmọ ká masina kí ó mú kan wá ní lẹ́sìn mẹ́ fàádìí sókòrìyà bí àyà ti lá bí masina kọ lẹ́sìn mẹ́ ni àrídọ́ بقضاء الله ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ asúkúrẹ́ yóò di ayé àtìlá ìkánà olówó bàdàn ọlọ́mọ́sàbá ni sàfúrẹ́jì fún ọ ti pọ́n sí torí àwọn tó ń súnmọ́ wọn ní àwọn tó jẹ́ pé <laughs> àdánwò ni wọ́n fáwọn èèyàn wọ̀nyẹn Our brothers kan wọ́n wà lọ́dọ̀ ìjọ kan wọ́n yóò kẹ̀bẹ̀rẹ̀ sí sin ni bó ṣe sin báyìí ó kàn dìde ni bó ṣe dìde ó ṣe lọ mú nǹkan kan sẹ́nu nínú lẹ́nu ó ní tó ń ka yìí sẹ́jọ́ sẹ́jọ́ tí yorùbá sókè atakùnrán kọ́ sẹ́gbọ́rọ̀ yorùbá ń rí wọ́n ní atakùnrán kọ́ ẹgbẹ̀rún kúlẹ̀ aláwọ̀rán gírí èmi wọ́n fi mú un àtàkọ̀ọ́rán kọ́ ni Yorùbá nìkan máa mọ́ olùgbà tó wà ń dàgbà wọ́n sí máa wí ni ẹni ìdẹ́ àwọn tó bá jẹ pé sókúríyà wà ń bẹ̀ pẹ̀lọ́rọ̀ ọlọ́wọ̀n bá sókúríyà yẹn nígbà míì ó lè jẹ́ bí bèlèfẹ́ìlì gan-an sókúrìyà bèlèfẹ́ìlì ẹgbẹ́ kíyàn fi ṣe sí èèyàn kíyàn fi mọ́ ọ̀kọ̀rọ̀ ọlọ́run ọba fábí bí nìsín kẹ́ni pẹ̀lú ní pọ́blẹ́mù kan kẹ́ni ẹlọ́nà ka a'udhu bi kalimati llahi tammati min sharri ma falaq àwùsù kílẹ̀ pé ṣe àkókò lọ́pọ̀ orí bẹ̀rẹ̀ kẹ́ta àwùsù gan lórí tá à ń sọ ẹ̀yà ń sọ reality ẹ̀yà sáà gbóná bí mẹ́rin márùn kàtẹ́ ó kàwé ṣé ẹ ti sọ́ra yín náà rò ah, ẹ wò ọlọ́wọ́ sọ yín o wẹ́wẹ́ yín gẹ́gẹ́ alùsùn nà ẹ̀yìn gẹ́nu ewé tó ń sọ ní ah, ara ìwó pàyídàrò kó o dan tó wà físíkà dání èèyàn bẹ́ẹ̀ físíkà bọ ọjà ìwọ́n wá sí àwọn àbá o ti lọ ti pẹ́ ẹ̀rọ sọ̀kúrí yẹ tó fi súnà ó fi súnà ẹ̀ ṣe yẹ̀yẹ́ ni pé apá kìíníyàn ò lè ká síbi tá a sàn yẹn irú ẹ̀rọ làwọn mùsùlùmí ti dẹ̀rìn kan tí wọ́n pèrè àwọn alálàájì tí wọ́n mọ̀ pẹ̀lú orí fóònù pé àwọn olóṣèlú kan máa fi kùrán búra mọ́ o pé kùrán yẹn ò wọ́ọ̀kì kan ẹjẹ́ kan máa múlẹ̀ pa ẹjẹ́ kan máa fògún búra ojú ẹsẹ̀ ni yóò bá tiẹ̀ jẹ́ هذه سخرية بالله وآياته àrídàtú bímádà bilqawl ó lélẹ́kẹ̀jì àfáàní bilfa'il ó náà ni àrídàtú bilfa'il ka an yadhbaha li ghayri Allah bí kéèyàn ó ṣe kí ni kéèyàn pa nǹkan yàtọ̀ fún nǹkan tí a ti sọ́rọ̀ ọba tàbí an-nadru li ghayri Allah kéèyàn ṣe ìlérí fún nǹkan tí a ti sọ́rọ̀ aw yasjud àyọ́sùdúdà lè rẹ̀ ìlà kíyàn forí balẹ̀ fún nǹkan mí tó yàtọ̀ sọ́lọ̀ àyọ́sùdúdà lè dọ̀rí tàbí kíyàn tẹ́ndì sàárẹ̀ hádà fẹ́ìn eléyìí ìsẹ̀sí eléyìí ìsẹ̀sí òní ìyẹn lè ṣẹ̀rídà pẹ̀lú òní awèlè àti ọ́ọ̀dù bil qalb tàbí kíyàn ní àkídà pẹ̀lú ẹ̀mí kọjá sí hàtẹ́lkófù bí kí o gbà pé àwọn yahudi àtàwọn ọ̀nà sọ̀rọ̀ wọ́n lè máa ní pọ́blẹ́mù wájú ọlọ́run tẹ̀wálá kan wù bẹ́ẹ̀ láyé gbogbo àwọn yìí nàìjíríà ní ìdálẹ́ àìlè islami kálukú kan ń pọ́n ti ẹ̀ lé ní so eléyìí ó lè jẹ́ bìlìkíní bẹ̀lẹ̀ àrètẹ̀kọ́ọ̀tì wàsíhàtà máa àlẹ́yìn al-kuffar tàbí kí wọ́n jà pé táwọn kèfèrí ti ẹ̀ ń ṣe nǹkan tó correct ni kàlẹ́dì ya'taqid síhàtà máa àlẹ́yìn yahudu wa nasara ba'da bífàtì muhammadin sallallahu alayhi wa sallam bí ẹni tó jà pé ìlànà táwọn christian àtàwọn jù náà ń tọ̀ èyí ò déwájú ọlọ́run bá kí ni ò tó máa fọ wrong a lè fi gbogbo ẹnu sọ pé wrong ẹni tó bá nírú yẹn ó ti ní ó ti ṣeré dàbẹ̀rẹ̀ ti kọ́ọ̀dù ó ní àwọn ọ̀bí ẹlẹ́kẹrin alshak tàbí kí a máa ṣe méjì ka an yẹ ṣókà fil Qur'an kí a máa ní ṣákù nípa al-Qur'an alówà sahih àti sí Qur'an yìí ṣó fẹsẹ̀ nílẹ̀ aw laysa sahihan tàbí kò fẹsẹ̀ nílẹ̀ al'adi al'aya sahiha aw laysat sahiha sáyẹ̀ ọlọ́run bá ẹgbẹ̀rún rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ fa'ada yakfur waliyadu billah irú ẹni báyìí ó ti di kèfèrí àwòṣẹ́kà e eh, tàbí kí ẹmọ doubt ibi tí bí kí ẹmọ doubt fima sahha an rasulillahi sallallahu alaihi wasallam min al-ahadith nínú àwọn tó jẹ́ pé ó clear àpánà ìsọ̀ bẹ́ ládìs kí ẹmọ doubt ẹ̀ bí ohun tábí bù sọ mudirul markaz hadawullah torí pé ànábì sọlá àrẹsọlá pé Imam Bukhari sọ wípé ẹ̀sìn Islam pé ànábì sọpọ́ọ̀tì Boko Haram ọ̀sọ̀bá wọn pé sọ̀rọ̀ ànábì sọ pé omerto an uqatila nasa hatta yashhadu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah ó lára bí sọ pé ọlọ́run bá ti pa mí láṣẹ kí máa bá àwọn èèyàn jà kí máa gbógun ti àwọn èèyàn bó tẹ̀ pé òun tún pé kí n máa pa àwọn èèyàn lábí sọ pé ṣe rí Ibn Taymiyyah rahimahullah ta'ala ó ní arba'atun yufsiduna din àwọn fámìlì mẹ́rin kan wọ́n dẹ̀sìn rú ó ní uh-uh, yufsiduna dina wa àwọn àríyàn mẹ́rin kan wọ́n ń da ẹ̀sìn àtayérú méjì tí ń da ẹ̀sìn rún tiẹ̀ òun náà ni nisfun nahwiyun nisfun nahwiyun ìlàjì ọ̀nà lọ́kọ́ náà wùdé kọ̀kọ́ tán yóò tutù tutù nínú ẹ̀sìn èyí tó sì tún yẹ ó máa ní far reaching implication lórí àlámà yẹn sí nesun nahun yìí fákòjú òní sìn kí èèyàn sọ pé èèyàn fẹ́ tó ayọ̀ ọlọ́run bàtún hàn àtàlà ọlọ́ba ní nasu lọ́ àfànàsí àwọn àwọn kèfèrí wọ̀nyí wọ́n dàgbé ọlọ́run kí ni náà sí à ó dàgbé àbí wọ́n dàgbé ọlọ́run ọba ọlọ́ba náà dàgbé wọn kùránì sí sọ láyé ní pé láyé dìlò rọ́bí wà láyánsà ọlọ́run bí ìgbàgbé kìí sí ṣe mistake ṣùgbọ́n torí pé kò mọ̀ pé àwọn onílógà násìyà máa tún máa tààrọkà násìyà nìkan ló ń mà ìgbàgbé tí ṣe algofla anisiyan tó máa èèyàn gbàgbé ó lè túmọ̀ gọ́fàlà tàbí tààrọkà ó gbàgbéra ìyẹn ni ó popular táàrọ̀ ká ní pé òfin ilẹ̀ násùlọ́ha àwọn àyípo ọlọ́run ọba ti fanasíyà òkú àwọn ti ṣe pé ìsìn yẹn lè jáàrù súnà náà kó jẹ gíyẹn tó bá jẹ nisfun ó ní ẹlẹ́kẹ̀ẹ́jì nisfun fàkì nisfun fàkì ó mọ fíkíù ní tòótọ́ ṣùgbọ́n kí ni yẹn ò yé dáadáa نصف فقيه onírú ẹni bẹ́ẹ̀ náà òun ó ba ẹ̀sìn jẹ́ àwọn méjì yóò kú nisfun tọ̀bí ìbọn nisfun tọ̀bí ìbọn ó ma mẹ́tìn ó ma lera ṣùgbọ́n kò dájú ìyẹn náà pọ̀ pọ̀ gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ títí ní ọ̀spítù yìí náà ní sí àmọ́ ah, bí nísù tọ̀bí ni ó bí kámil tọ̀bí ni ó ládàá àdá ti pọ̀ jù bẹ́ẹ̀ nasalala tawfiq ó ní ẹlẹ́ẹ̀kẹ́rin náà ni nisfun mutakallim nisfun mutakallim àwọn tó ń pè mutakallimun àwọn làwọn philosophers àwọn tẹ́wé àwọn believe pé intellectuals làwọn ẹgbẹ́ àwọn yẹn náà pọ̀ ní sáré wẹ́ intellectually ni rò pé ọpọlọ ni àwọn ọpọlọ yẹn sì ní tó bẹ́ẹ̀ kó ní takòtọ́ lọ́wọ́ wa Ibn al-Qayyim mọ́ mọ́ rẹ̀ kan ó ní nìháyàtò ìkìdámìlẹ̀ òkú lè ẹ̀kọ́ ọ̀lọ́run ó ní gbogbo ẹni tó bá ń jẹ́ pé ló fi ń gbọ́rọ̀ ọ̀run ọba orí ló ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn lé ibi tí ó padà bàjá yóò padà bá rẹ̀ nínú òdì náà freedom ló ń fẹ́ ṣùgbọ́n mo ló padà já sí ó padà já sínú bondage ó wá mọ́ra báyìí wá nínú tó sọ báyìtù kan ó parí yẹn ó wá ní falamnarọ̀ fi bá fìdá tó là ọmọrìnà ìkánú àwọn tán ti pẹ́ nínú falsafa logic philosophy àwọn tán ti pẹ́ ń bẹ̀ ni ó ní falamnarọ̀ fi bá fìdá tóòlà òmìnira bá a ṣe stọ́dí philosophy logic mantic ta stọ́dí ẹ̀tọ́ ó ní àárín kankan sí wá anna fi mujtama ina kíla wakọ̀ ní táwọn náà rí láì lórí ní táwọn scholar kan sọ ni because Aristotle wá sọ eh, Karl Marx wá sọ kìnnìkan jẹjẹjẹjẹjẹ ẹ máa kọlu lé ẹ máa sọ rádà àdá òṣì ọlọ́run bá tó wá dá yín òun á sọ ìyẹn lè fẹ́ fi gbogbo àwọn aristotle's náà dispute o nísìn akhrajtum anfusakum min ubudiyyati rabbil ibad ila ubudiyyatil makhluq ẹmùra ń jáde kó inú kẹ́ ìjuwó lè fún ọlọ́run bá ẹlọ juwó lè fẹ́ tọ́lọ́run dá ṣe pé ọ̀rọ̀ yìí ò tà sẹ́ńtẹ́ ní ó ṣe tó tó níta ní ọmọ ṣe tó tó tó tó káàkiri ayé ju wọ́n lẹ̀ ọlọ́run ti sọ bẹ́ẹ̀ anábì ti sọ bẹ́ẹ̀ wọ́n wọ́n sọ pé bóòlù anábì sọ pé òmìniritù àná pátìlà náà wọ́n ní kí n máa pa àwọn èèyàn pé kó máa pa àwọn èèyàn gan ìtukùtù ló because ṣé bí kọ́tàlà ni kò bá wí òmìniritù àná òkọ́ àná àkùtùlà náà sa ọlọ́run pa mi láti kí n máa finish àwọn kí n máa pa wọn. kọ́ọ̀tàlà ebi nínú náà kìíní alifu tó níyẹn lèlè mọ̀ṣáraka pé ọlọ́run ọba ti pa mí láṣẹ láti máa struggle pẹ̀lú àwọn láti máa gbédàkọ̀ wọn lójú hátà yashhadu an la àti báwọn sọ́lá náà tó dáwé èmi náà ọ̀rọ̀ tàbí tàbí sọ́lá náà náà nìyẹn hátà yẹ ṣáàdù aláìláìlá wà láìyẹn ní gbogbo alùsúnà máa ṣe tó gbé sí ẹ̀yìn topic tọ́pìkì míì náà jọ̀rọ̀ tàwọ̀hídì lọ ti yín kò ju pé ẹni tí ń forí balẹ̀ fún sáré ti yín kò jẹ́ tí sinmi ní dìnnà bíi wọ́n tó fẹ́ ṣe ìjírá ní liberty ẹni kan mọ̀ tó kí ni wàhálà yín kò mẹ́rù tó ànùkọ́ ti là náà sa hátà yẹ ṣáàdù aláìláìlá wà á muhammadan rasulullah pé àjọ máa fà náà ni àní tẹ̀ ń wrong ọlọ́run sọ pé fàkọ́ọ̀tì ló lẹ́tì tẹ́bùrí hátà àtẹ̀fíà ilẹ̀ àmọ̀lá tó bá yẹ pé kìtàlù náà ni kìtàlù pé kájàlú sójú ọ̀nà ọlọ́run bá nínú túnmọ̀ hadith náà ni so bí i pé a máa ṣe dáwà a máa pa àwọn èèyàn lọ hátà yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa tó bá jẹ́ kìtàlù jihadu kìtàlù náà ara ẹ̀ náà ni nínú Islam wọ́n ẹbò lànẹ́bí ó sì máa ń sọ àdísì Boko Haram pé irun tí ń bẹnu Bukhari nìyẹn o tánàbí sọ pé tọ́lọ́n sọ pé láà ikraha fi dìí láà ikraha fi dìí òun mú yẹn afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd tó bá fi la ikraha tó bá fi rọ́dù hadith yẹn a sọ wọn pé àwọn àyà tó tiẹ̀ lé gan ju àdìsí yẹn lọ ń bẹnu Qur'an ọlọ́ba ni waqatiluhum hatta la takuna fitna wa yakuna dinu kulluhu lillah ẹ máa bá wọn jà lọ ẹ mú àjò rẹ̀ yìí ẹ má sinmi tí òfin ní sí fitna ma màmá náà fitna fi hadhihi al-aya al-kufr tí òfin ní sẹ́kù kúfùrù kankan mọ́ lórí ilẹ̀ ayé wa yakuna yóò jẹ́ pé gbogbo ayé pátá islam wọ́n mọ̀ ṣe ẹ̀sìn nìkan ọlọ́ọ̀bá ni wọ́n mọ̀ fi sìn kò ní sí chọ́ọ̀chì kankan kò ní sí sinagogu ìyẹn gẹ́ lè ju mẹ́tú àdókọ́ọ̀tì làjọ́ inú ayà mi ọlọ́ọ̀bá ni kọ́ọ̀tìlù lẹ́dínà yàlúnàkùn mínal kùfàr yàyọ́ lẹ́dínà àmọ́nà yóò gbàgbé kọ́ọ̀tìlù lẹ́dínà yàlúnàkùn mínal kùfàr àwọn tó ń súnmọ́ yín àwọn níbo yín nínú àwọn kèfèrí ẹ máa bá wọn jà wàlíyé jìdò fíkùn gìlìdọ́tà ẹ jẹ́ kí wọ́n rí pé burú nínú àyà yẹ àti olóòtú kọtìlá náà sẹ́rí àwọn wọ̀nyí wallahi orí wọn ti gbálẹ̀ wọn tí a bá ń gbọ́ mo tún ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn padà níjẹta keep to up key wàlẹ́ mo fẹ́ ní máa sunkún Ah, orí àwọn mustachirikun gáfẹ́ máa burú torí àwọn ilé because àwọn mustachirikun ní wọ́n ní consciousness pé àwọn ulama muslimin táwọn bá deal wọ́n ní consciousness pé wọ́n mẹ̀ ẹ̀sìn wọn irú àwọn àbí mọ́ríkàzí wọ́n ti sọ dúdú wá di pé ah, kódà ọmọ ìdájí gómìnà pé orí ẹ̀ta ìtì dàrú wọ́n ní wípé ah ṣe dáwọn èèyàn fara dà nínú Ramadan ni àwọn ah, èèyàn máa try ọ mo wà tí ó rà mùsùlùmí bá dọ̀wọ́ lẹ́yìn wọ́n lè dákú bẹ́ẹ̀ pé ah ṣé rí ẹni tó bá wà emotional pé ah ìyẹn lè máa sunkún. inú mi máa bí yàn ṣe lè gbọ́rọ̀ ẹ tẹ́yìn help kẹ́ ẹ má kà fara ẹ̀ mi mọ̀ bóyá èèyàn ẹ̀sẹ̀ máa wá mufti kan gbogbo àìsẹ̀ rìpọ́ọ̀tì yẹn lọ fáwọn sheikh tọ̀sán rárá ọ nàìjíríà yìí náà láti yanjú ẹ̀ dá eléyìí wà lápọ̀dé kọlù kẹlmata lè kó fúrí àwọn ilé ti sọ kẹlmata lè kó fọ́ hadith anabi sallallahu alaihi wasallam kò wá jámọ̀ kan lójú wọn má ìyẹn náà ló fà èyí tí ò dàrú gan wọn ò rí tú ambos bọ́ sí fàyàmúrin ní fa àtẹ́zìrì Ah, ó ní agbára wọn so àrídẹ́tú ó lè jẹ́ bil i'tiqad ó lè jẹ́ bil qawl ó lè jẹ́ bil fi'l ìyẹn lọ́lọ́ sọ́ra ṣẹ́kù ni ábí usul ridda àwọn ìpínlẹ̀ tó máa ń sọ̀yàn bí morted lélẹ́ yìí qawlun kéèyàn sọ̀rọ̀ tí ó dá aw fi'lun àbíkọ́sẹ̀sẹ̀ tí ó dá aw i'tiqad tàbí lọ́kọ́ lákídà tí ó bá mú àwòṣẹ́ kọyìn tàbí kó máa dáwọ̀tì ọ̀rọ̀ ọlọ́run àbọ́rọ̀ ànábì onífúnmà yanṣau an adi il arba'ati anwa min waqid islam kathiratun dhakara ulama wọn látara mẹ́rẹ̀ẹ̀rin yìí ó náà ni yóò ti wá pẹ̀ka oníranran àwọn nǹkan tí máa ń sọ̀rọ̀ èdè kèfèrí islam yìí torí ẹ̀ làwọn afáfẹ́ máa ń kọ̀rọ̀ nípa nawaqid islam وقد لخص من آه شيخ الإسلام محمد بن عبد الوهاب رسالة ولشيخ محمد بن عبد الوهاب وفي سمرايزي سينو تريتايز كان ذكر فيها اشرف نواقل من أخطرها وهمها توصل عن كمية وأطول سنة وإلا فنواقد كثيرة والنواقض أقوى سمري لشيخ محمد بن عبد الوهاب الشيني مذكورة في باب حكم المرتد في كتب الفقه wọ́n ti sàlàyé inú tọ́ra fẹ́ nírọ̀ ní sábò rasul kí yẹn bú anábọ̀ muhammad sallallahu alaihi wasallam yóò jẹ́ borí dẹ́ ìmá ń sọ̀yà di ẹni tí ó jẹ́ mọ̀ tẹ́ tó ti fi islam lẹ́ nínú ẹ̀ òun náà ni sábò asáàbì rasulillahi sallallahu alaihi wasallam bákan náà sábò aisha kí yẹn máa bọ́ aisha tàbí kó máa tàbí kó yá aisha radiyallahu anha eléyìí nínú àwọn nǹkan tí ìmá ń fa rídà òun náà wọ́n ni ọ yazida fi kalamillah aw yanqus bóyá kí ẹ̀lẹ́ ìkẹ́kẹ́ kún náà yọ ọlọ́wọ́ bá tàbí kí ẹ̀lẹ́ ìkẹ́kẹ́ kù ilé ìnú àwọn kan tí ma ń fa rídà ní ẹ̀tíká lọ síbi aw yunkira shay'an mimma qala Allah aw shay'an mimma takallama bihi rasulullah bí i pé kéèyàn kórìíra nǹkankan nínú nǹkan tí ọlọ́wọ́ bá sọ tàbí nǹkankan nínú nǹkan shay'an min al-Qur'an kó jẹ́ pé àwọn kan bẹ́nu Qur'an tí yàn rí pé wọ́n objectionable yaqul kí musulman mọ̀ sókè áàdà la yasluhu li áàdà li asr yẹ́rọ ilé ìkò bá ìgbàta wà ímú aw hadith rasul tàbádìí fẹ́ anábì yaqul kó mọ̀ sọ pé áàdà fi zamani mada ilé ìbá ìjọ mu wàlá li hadarati al-yawm kò bá àsìkò sin kò bá mu yàní kó mọ̀ sọ القرآن والسنة في القرآن والسنة إنما هي لعصر مضى وأصور مضى إجون جون جون إن القرآن أتي سنة لا للو وسوا ولا تصلح لنا اليوم القرآن أتي سنة كل كل وقت علينا just like the professor me allah yọ́bọ̀ sọ pé a ní láti máa contextualize àwọn interbanka nínú ẹ̀sìn kò sí doubt wípé àwọn àdéhìsì pé ànábì ní ká má tẹ fúnra wa correct but i bá fẹ́ go by that no muslim no muslim lawyer ló máa practice bóyá àwọn àrántí ní ẹgbẹ́ fi kún ní pé à ah, ní ní no there will be no single there will be no muslim senator no muslim house of rep tó gbé nísìnyí tó bá délé ìgbìmọ̀ asòfin tó bá sàṣẹ̀rẹ̀ bóyá kọmitì kan ní tó bá fẹ́ lè rìpọ́tù rẹ̀ kí ni ó ṣe kí lẹ́mọ́ ṣe yóò sàtẹ̀ fọ́pá yóò tẹ̀ fọ́pá ẹ̀ṣẹ́ pé wọn ní bóòlù àwọn mùsùlùmí ṣe láṣe so káwọn èèyàn rò pé àwọn àlámẹ̀rí ẹ̀sìn yìí tí a bá dó tì yóò ní fàṣẹ̀yìn wọ́n láwọn máa rò bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ èyí tẹ́ ẹlẹ́dó ti súnmọ́ ẹ̀ alẹ́mọ̀ peter emma sọ́fà ó sọ́fà lókè ẹlẹ́mọ̀ dó ọba lóyìn tó bá fẹ́ kí bó lọ́gbà mí nílò ọ̀dọ́bà ní tó tó bá yìí dandan kò wà mẹ́ẹ̀kọ́ máa dó dáńtọ́ ah ní tí wọ́n fi lè ilá ẹ̀ máa ti kàá bí kẹ́ mẹ́tìlá ìta mẹ́tìlá tó kú ó lè fi ah ah fa alẹ́ ìmáyé

wálá tàǹtọ́bì wàlá àdà zàmà kò dẹ̀ sí apply nínú àsìkò yìí wà àdà kófòrùn sọ̀rọ̀ irú eléyìí kófòrò tí ó clear ni fàyídà sọ́hà alhadithu an rasuli sallallahu alaihi wasallam tàbí ti bá ti wá ani rasuli látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam fàlẹ́yẹ jùzọ ìǹkẹ́rùhù àgbẹ̀dọ̀ tako kò bá àsìkò tá a wà yìí kò bá lọ dáadáa onífà tẹkìlá ìtẹkìlá oníkálukú báyọ̀ ọlọ́run ọba àyàkọ̀ àfihàn àfisíkà ṣẹ́yìn mi àdé ìkànnà kí nkankan nínú àwọn àlámọ̀rí kó mọ̀ lọ wọ ẹ̀mí èèyàn fatahruj andinik kí a máa lọ jáde kó nínú ẹ̀sìn rẹ̀ ìtẹkìlá àfihàn àfisíkà báyọ̀ ọlọ́run ọba nínú ẹ̀mí rẹ̀ báyọ̀ ọlọ́run ọba nínú ẹ̀mí rẹ̀ kóbìnrin máa ah anyway kìí sẹ̀bí iná nígbà tọ́lọ́ ní ar-rijalu qawwamuna 'ala an-nisa kákòkò bá sọ̀rọ̀ àyà yẹn náà ni èyàn ẹ̀bá mọ́ àbájì pẹ̀lú yìí fọ́tẹ́kìlá rẹ̀ náà sí tàbákùnrin náà ní tí wọ́n ní kó máa sọ responsibility rẹ̀ anábìnà tìtẹ̀ ìmọ̀ àìdàtọ̀ àìmta wà tẹ̀sọ́ àìdàtà sáìta mọ́ fún jíjẹ mọ́ bọ́ mọ́ ṣe nǹkan ah, aláyà anábìnà rò kó báyìí òun náà ni òun náà ló dékẹ́ tó bá yẹ pé kò bá fún wa ní responsibility yẹn nìyẹn ó bá mọ́ tó ju ẹwọ́ rí lára sókèrè àjọ̀rọ̀ sólè láàrin yìí tó ń tọ́ láti sọ ni pé ṣẹ̀ríà yẹn kò proper inadequacies wọn bẹ́ẹ̀ just like báwọn feminist bá ṣe ń contend pé kò sí tó ń jẹ pé ẹ máa lọ kóbìnrin sẹ́yìn mọ́sálásí bóòlù ẹ sì sọ pé kóbìnrin lọ dúró sẹ́yìn mọ́sálásí ahabbu sufufi rijali ila Allah awwaluha wa sharruha khairu sufufi rijali awwaluha wa sharru akhiruha wa sharru sufufi nisa awwaluha wa khairu akhiruha sallallahu alaihi wasallam Ànábì ní sáfù obìnrin tó dájú èyí tó lórí jùmọ́ sáfù obìnrin o ní sáfù èyí tó burú jù o ní sáfù àwọn ọkùnrin ṣé ní bá sọ pé lè kóró bí ìhí mínà rìjà torí pé tọkùnrin kan bá wẹ̀yìn àwọn obìnrin tó wà wájú ẹni òkọ̀kọ́ rí èyí tó wá burú jù nínú sáfù tọkùnrin òní sáfù tó last tó pé ẹ̀yìn tó ń bá lòun wò báyìí obìnrin ni ó máa wò lẹ́yìn ṣùgbọ́n èyí tó dáa jù ní èyí tó wà wọn pátá torí pé ojú tiẹ̀ lè mọ́ tó ẹ̀yìn kẹ́nìkan wá ní irú àwọn àdéhìí bẹ́yẹn ó máa àdọ́rọ̀ wa ó kàn máa fà wá sẹ́yìn ni ẹ̀rọ eléyìí àwọn èèyàn máa ń ní ìrọ̀rùn bá fẹ́ àwọn nǹkan míì tó jẹ́ islamic standard pé kí ní ẹ̀mí ó ṣe ẹ̀rọ eléyìí wọ́n ní fàtẹ́kìlá kálukú bẹ̀rù ọlọ́run bá kí a máa ro èrò tó jẹ́ pé yóò padà sọ̀yàn bí kẹfẹ́rí wọ́n ní tẹ́kìlá fi nafsik ó ní báyọ̀ ọlọ́run bá lórí ara rẹ̀ wala tuzakki nafsak má dẹ̀ fọ́ra rẹ̀ má àwòtáàmìn àlàdìní má dẹ̀ fọkàn balẹ̀ máa kẹ́kọ̀ọ́ máa gbọ́rọ̀ ọlọ́run ọba máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà má fọkàn balẹ̀ kó lè kó sínú mistake ọ̀nà wà ń dọ̀rọ̀ lè náà sí àhá ibi tó kálukú ti ń fẹ́ ìlélẹ̀ ọ̀nà wà ń dọ̀rọ̀ lè náà sí mójútó ara rẹ ìwọ náà mọ ara rẹ ọ̀nà dọ̀rọ̀ lè náà sí má jẹ́ kó bọ́ ọ jù bẹ́ẹ̀ lọ má dẹ̀ ìgbà kan jẹ́ pẹ̀lú táwọn èèyàn ń ṣe wọ́n ń dọ̀rọ̀ lè náà sí ìwọ́ gbìyànjú tún ara rẹ̀ ṣe qala Allahu ta'ala ya ayyuha alladhina amanu alaykum anfusakum la yadurrukum man dalla idha ihtadaytum ọlọ́ni ẹ̀yin olùgbàdo òdodo ẹ mójútó ara yín la yadurrukum man dalla tẹ́yìn bá ti mójútó ara yín tẹ́ jìra yín tẹ́ jìra yín mú la yadurrukum man dalla idha ihtadaytum nígbà tẹ́yìn bá ti mọ̀nà tán ẹni tó sọnù ẹni tó sọnù lè ṣì yín lọ́nà ìkọ́nà àwọn afáà ló mọ́ ń sọ ó ní kálukú máa parọ́ tiẹ̀ kálukú máa sọ tó bá fẹ́ sọ fáwọn ọmọ àjọ rẹ̀ èyí máa pé sọ Bukhari fatul bari wọn ní parọ́ fèmí ẹ̀yìn ẹ̀yìn lọ máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táàfókè odò bá ń tàn tí sísàlẹ̀ odò bá ń tàn ṣe inú kẹsìrì náà tún tàn ni alukur'ani wa sunna ò ní tàn wọn sọ kálukú wo títí tààrẹ wàlá tako lóní má sọ pé ádá alẹ́ ìlú náà ṣokòlò ní táwọn èèyàn ṣe nísìnyí nìyẹn ó ń dòrò ní náà ìwọ sọ ìmì ara rẹ̀ wọ́n jù ó ní ń jù gymnastic kọ́kọ́ sèbà ara rẹ̀ dáhùn àǹkì kọ́kọ́ fi àwọn èèyàn lẹ́nà idha lam yaqbalu al-haqqa tí wọ́n bá gba òdodo fa anta fubutu alayhi ìwọ dúró sórí ẹ̀ wala tẹ̀tàwọ̀ bí mahalayi nas mọ́dà ìtànjẹ pẹ̀lú bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ó ní finally qawlu wa iyyaka wal ghuluwa fi din ó ní áàbì nahiyatun ukhra ó ní agbègbè ní ìrìlẹ̀ pé ká má kọjá àlà nínú ẹ̀sìn ó ní lè ánà dìín ó ní torí pé ẹ̀sìn Islam يخرج الإنسان منه بأحد أمرين، ahdi amrayn èyàn máa jáde kó ní ẹ̀sìn islam pẹ̀lú nǹkan méjì imma bi tarkihi aw tarku shay'in minhu zaidan fi inú kéèyàn ó fi lẹ̀ tàbí kéèyàn fi nǹkan kan lẹ̀ ń bẹ́ nítorí pé èèyàn èèyàn ń ṣe zúdù nípa ẹ̀ wa imma bil ghuluwi wa ziyadati fi tashaddud tàbí kéèyàn kọjá àlà àti kó lè kókó lórí ibi tí ò ti ẹ kó lè wọn ni falkoro gbìnà dín jíjáde kó nínú ẹ̀sìn yáàsù ó máa ń ṣẹlẹ̀ ìmà bí tàṣàhúlì bí kí èèyàn fọwọ́ yẹpẹrẹ mú bí kí èèyàn fi ọwọ́ yẹpẹrẹ mú àwùjọ wò lè ní ká mọ́ tẹ̀ ọ̀tẹ̀ mẹ́sìtá àwùjọ yín bá ní kẹ mọ́ tẹ̀ ó mọ́ yà mí lẹ́nu eléyìí ìmọ̀ tó fà tó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ muslim schools wọn lè settle fún minimum islamic standards ok kápá òjò yín gan bá gbógun ti kẹ́ẹ̀tẹ̀ ṣé nísìn láàrin ìwọ àti àwọn ọmọ iléèwé ṣé àwùjọ kan tún gbógun ti yẹn náà ni kí wọ́n instruct àwọn ọmọ iléèwé pé ẹ má tẹ̀ fí mi o kó instruct àwọn ọmọ iléèwé pé àìdíde tó lùkọ̀ àìdíde tó lùkọ̀ bá wọlé o ní skul lọ́dọ̀ wa ń bí bẹ́yà bí last year ọ̀rọ̀ yẹn sàṣẹlẹ̀ náà tí a ní àwọn ọmọ òní máa ń ṣe kí ní kankan àmì náà wọn ṣe sórí dúdú láti dálẹ̀ ní ládàádáwò lẹ́ ń sọ láyà kúnnù rọ́jò lè rọ́jò mọ́ni ẹjẹ́ lọ council islamic future bẹ̀ tó bá yẹ pé yẹn lẹ́bàá máa sọ àrùn kálukú abalẹ̀ wọ́n sọ fún àti àgbé kí ni wàhálà tẹ́lẹ̀ ọlọ́run wà máa kọ́ láti jìnnà wà lè ń sá ìlàlẹ̀ àmọ́dọ́ sọ́nà ọba dáyín kẹ́ lè wá tìjì ni wọ́n ní kò dánu ṣẹ̀rí àṣìlẹ̀mọ́ láwọn ọmọ òní rẹ́spẹ̀tì ẹ gé wọn lórí ìgbà yẹn nísìnyí tá ní islamic state ó dàgbẹ́ yín wà bẹ́ẹ̀ kí ni wàhálà ẹ̀wọ̀n ò dọ̀bálẹ̀ ẹ̀wọ̀n ò kúnlẹ̀ àwọn mìíràn tó àfihàn kan sí àgbègbè tó kó má lọ ah. jẹ́ lọ islamic setting tiwa náà a find àwọn certain things I find it difficult tó bí in tó wà ní standard tán ó ti mọ́ wa lára so idan ṣẹ́kù ní ìwọ̀ wúra títí ẹ bí tasahul kíyàn fọwọ́ yẹpẹrẹ mú nǹkan wà ìmẹ̀ bí tashaddud tàbí kíyàn ó le jù ẹgbẹ́ a máa ń sọ̀rọ̀ Ibn Taymiyyah ó ní dinullahi bainal ghali fihi wal jafi' ẹ̀sìn ọlọ́ọ̀ba láàrin aláṣẹ jù àtàláṣẹ ìtòrò fàlẹ́kà bil wasati ó ní wà níwọ̀ntúnwọ̀nsì baina tasahuli wa tashaddud láàrin àìlákàsí àìlákàkọ́ ẹ̀sìn àti fáfíjú ẹni sẹ́yìn nìkan rí ẹnìkan pé ó dásìkò wọn kálukú gbé pápọ̀ ẹ̀dá rẹ̀ kálukú wọn pé à ń ṣe súnà ẹnìkan wá ní abá ẹ̀yìn ò lọ́sùn àgbẹ̀ à ẹ̀mí ilé olóyà máa di pápọ̀ káàkiri tàṣáwùlù mi máa di káàkiri kápẹ́ náà ló fèrè súnà ṣe pọ̀lú fàálà ọmọ níwọ̀ ẹ̀kọ́ mi ẹni tàbí kẹ́nìkan ni ẹni tẹ́mi máa lù súnà àsìkò òun lè ní máa ń wá lù súnà ẹgbẹ́ ó bá ti dàsìkò oorun ẹ máa lù sùn náà kí lẹ́fì mà yóò yọ àti láwí jáde mi aláṣẹ̀dù náà fàdínà bẹ́yìnà tàṣáhúlì wàlùbùlù ẹ̀sìn ọlọ́run ọba láàrin àṣejù àti kí ni àṣejù pẹ̀lú àwọn lọ́yà kò fáàrù ni wọ́n ìlú àwọn muslim kí kò fáàrù kí wọ́n ṣe o oní yudafi'una anil hukmi wa anil qanuni al-kufri aw al-kufriyya qanunu kufri lọ́ọ̀ tí èsì tọ́lọ́wọ̀n bá ni wọ́n dìfẹ́yìn bẹ́ẹ̀ náà làwọn jọ́jú ìsìnkúfààrù ni wọ́n aláṣẹ jù ní ẹni tó náà bá ní à ah, kódà kò sí bẹ́ẹ̀ kan tó jẹ́ kéfèé rí gbogbo muslim lọ́yà kódà imani wọn bí imani abubakar ni aláṣẹ ìpẹ̀lú kí ni wàsàtíyà tó ń bẹ́ẹ̀ abẹ̀wọ̀ lọ́yà tí wọ́n náà gbàgbọ́ ní kọ́mọ́ni kọ́mọ́ni lọ wò ebi àtàfẹ́ jẹun náà náà tọ́ só dàpẹ́ lẹ́sẹ̀ ní olẹ́lẹ́sẹ̀ ló tọ́ ọ̀dà ìwà tọ́lọ́jọ́ ó lọ́mọ yẹjú yòókù ìwọ muslim judge ńkọ́ justice kí níkan justice ìka ìka tẹ́ jẹ́ mùsùlùmí yẹn ọ̀bẹ̀ nílẹ̀ ní oyè ìbò ni fẹ́ ìdàgbọ́nù constitution kí làwọn pé àwọn gọ́mọ̀ sí stifar ní kọ̀rọ̀ wàásà jẹun ọ̀dà ẹlẹ́sẹ̀ ah, ní ìgbà náà ni ẹ̀sàfihàn ẹlẹ́sẹ̀ ní wàsàtíyà nìyẹn òní ilẹ̀ òní àṣẹ́tì ẹ̀ pátápátá òní adáwà mẹ́kánà lè rọ̀sọ́lù asáàbò wàlgùlówó onígùlówó àṣẹ́dù òní yóò kìrìjù lè ìǹsáà nàmínà dìín ìmọ̀ múyàn dáríkò nínú ẹ̀sìn kama akhrajal khawarij gẹ́bí pẹ̀lú àṣejù bó ṣe mú àwọn àkàwárí jù kúrò qala fihim sallallahu alayhi wa sallam anábì sọ nípa àkàwárí jù pé yamruquna min ad-din wọ́n máa jáde kúrò nínú ẹ̀sìn kama yamruqu sahab min ar-ramiyya gẹ́gẹ́ bí ìdáṣe máa ń jáde kúrò nínú ọ̀ràn onífàlùdòlówó àṣejù ní yukhriju al-insana ẹmọ àwọn onímọ̀ ó ní ìmá ìmá àwa Yorùbá náà ti máa ń sọ ìmá àbí ìmá ìkìrájà nǹkan mílà ilẹ̀ òfin fóṣọ ní kékeré wà ìmá tàbí ìmá ìkìrájà bí á sàbí màá yá sọ lọ́la yóò mú jáde níwọ̀n bá in tó ni wà kọ̀díyàkónù gòlówó fi ìpìlẹ̀ ìbáadá aṣẹ́jú ẹ̀sìn ó ìjọsìn mẹ́fì ògùlówìn nasọ́rọ̀ fi rọ̀bàníyà gẹ́bí àwọn nasọ́rọ̀ bí wọ́n ṣe ṣàfihàn nípa rọ̀bàníyà wà mẹ́tìlú lẹ́dínà jáwò ilẹ̀ nàbí sallallahu alaihi wasallam àti àwọn tí wọ́n wá sọ́dọ̀ ànábì Muhammad fún àpójúwe yasaluna an amali tàbí àwọn ìyàwó ẹ̀ nípa sẹ́tà nàbí ń ṣe falamma ukhbiru nígbà táwọn aṣọ fún wọn ka'annahum taqallu amala rasul bí ẹni pé iṣẹ́ ànábì kéré lójú wọn walakin qalu wọ́n wá pẹ̀lú àwọn padà náà bá sọ pé inna rasúlà padà ó fẹ́ràn láwọn ọmọ tàpádà mi dáńdé ọmọ tàpá anábì ti àlefra ọlọ́run ti dẹ̀lẹ̀ fóun ọlọ́run ti forí ẹsẹ̀ rẹ̀ tí ó sẹ̀síwájú àti tó tún máa sàn ti forí jìn òní yá ni pé ìtumọ̀ eléyìí tán sọ ni pé fàlẹ́ ìsọ̀wọ́ bí hajatin ila kathrati al-amal anábì ò bùkátà kó ṣe púpọ̀ mọ́ فلما علم النبي صلى الله عليه وسلم عن ذلك قد النبي ملي غضب عليهم غضبا شديدا anábì bínú sí wọn wà khataba sallallahu alayhi wa sallam wa qal anábì wá sọ̀rọ̀ sọ pé amma wallahi inni la akhshakum lillah anábì mo fi ọlọ́wọ́n bá búra èmi mo páyọ̀ wọn bá jù nínú yìí wa atqakum lillah èmi mo sì jìnà sí tí ò fẹ́ jù wa inni usalli wa anam èmi sì máa ń kírun mo tún máa ń sùn lè anna wa hídà minhum torí pé kan nínú àwọn mẹ́rẹ̀rin ó sọ pé ana usalli wala ana ìmà gbogbo ọjọ́ gbogbo omi kí wọn ni mìíràn sùn kọ́lá fàání ẹlẹ́kẹ̀jì ni ana asumu wala aftur ìmà gbàwẹ̀ mi ní túnú kullu umri ìyàsùn gbogbo ọjọ́ ayé rẹ̀ ó fi máa fi gbàwẹ̀ kọ́lá fàálí ẹlẹ́ẹ̀kẹta ó sọ pé ánàlá àtàzáwàdì nìsà èmi ò ní fẹ́yàwó mọ́ àwọn obìnrin máa ń dìtọ́ọ̀bù yẹn ó ní tabatala wàtàfàrọ̀wà lil ibada ó fẹ́ kọ̀yàwó tí kó wá mójútó ìjọsìn qala sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wá sọ fún wa pé amma wallahi anabi mo fi ọlọ́wọ́ búra inni la akhshakum lillah èmi ni mo páyọ̀ ọlọ́wọ́ bá jù máa ń jìnà sí tí ó fẹ́ wa inni usalli wa anam máa ń kírun mo máa ń sùn wà sóòmù wà ọ́ftíọ̀ mo sì máa ń gbà àwẹ̀ mo máa ń ṣínú wà tàzáwàdù nìsà mo ní time fáwọn obìnrin mi faman rahiba an sunnati falaysa minni ẹni tó bá ti kú ò nínú tó bá ti jẹ́ pé súnà ìlànà mi ò bá wù kìí ṣe ara mi mọ́ fi riwayatin nínú riwaya mi anna ahadahum qala ẹni kan wọ́n sọ pé la aqulu èmi ò ní jẹran mọ́ qala sallallahu alayhi wa ẹwù nǹkan irú ètò wà ti pẹ́ jíjẹran ní ìsìn aklo lahan kéèyàn jẹran kí ni rẹ̀ mubah ó lẹ́tọ̀ ọ̀gbẹ́ni wa lòun nílò ṣíbí má áṣùlò ṣíbí mubah fún mi bọ́ tó bá ti dé mọ́lò ó wà ókè ẹni tó bá ń bọ́ ọjà lórí pé òun ló ṣíbí ń wà lálẹ́ nìyẹn ṣùgbọ́n kò kọ̀mpẹ́lẹ̀ àwọn èèyàn wípé dandan lá àfi káwọn náà má lò ṣe bí ìwọ náà ọ̀rọ̀ rẹ̀ ò ta sí ẹni tí ń sọ pé òun ò jẹ́ ẹran dípò ẹran ní kìí kú ṣe wájib ṣùgbọ́n àìfẹ́ jẹran rẹ̀ mọ́ kò fẹ́ jẹ́ mọ́ nítorí pé ó fẹ́ fi wá sùnmọ́ ọlọ́run ọba àwọn tó ń pariwo ládùúgbò wa nísìn pé àwọn ò lọ síbí àìlọ síbí yẹn ó gbà pé òun sin ọlọ́run ọba pẹ̀lú àìlọ síbí yẹn fàádìí àìnà òbí nìyẹn eléyìí náà sọ pé òun ò jẹran mọ́ ó súnmọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà wọ́n ní ẹran adìẹ dàjájà ni tó bá jẹ mọ́ fi lẹ̀ gẹ́gẹ́ bí ti sọ nígbàtẹ́ni tẹ́ sọ pé ẹran léyá òun ò láìkè tó bá gé wọn ó ní fàmá kàrí tàmínúhò fàdá èyí tó bá láìkè ìwọ̀sán fi lẹ̀ wàlà إليهم كتير وداني عنوان أكل اللحم فصد أم الخير والقصد أم الخير ينتبع لرو داداني ولكن سبحان لا يكفي القصد كي يعني رو داداني كوتو لا بد من الاتباع مع القصد أبو رتلي أورلون بارو النبي فليرتاني لا بد من اتباع السنة مع القصد

وحسن العمل عني دادا شدادا فاني دادا باوا تيو باس شدادا نيو باس تيشي بادا تاني ودا نيو باس كي يقول لي باس نوا جنوبا أكاني دا كيشي ودا أنا نكتفي به ونسأل الله سبحانه وتعالى أن يفقهنا في الدين أقول ما تسمعين أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته Thank you. Yeah.